ìmọ́lẹ̀ rẹ sínú ayé mi o tan ìmọ́lẹ̀ rẹ sínú ayé mi kó òkùnkùn ayé má ṣe borí ọkàn mi kó òkùnkùn ayé má ṣe borí ọkàn mi ọlọ́run torí pé òkùnkùn ṣú biribiri jọ̀wọ́ o òkúnṣú oṣù báyé òkùnkùn oṣù biribiri oṣù báyé òkùnkùn ayé má ṣe borí ọkàn mi òkùnkùn ayé má ṣe borí ọkàn mi o àdánwò tí ó borí ẹ̀mí mi máa jẹ́ kó yálé mi. Tan ìmọ̀lẹ̀ rẹ sínú ayé mi o. Tan ìmọ̀lẹ̀ rẹ sínú ayé mi o. Kó òkùnkùn ayé má ṣe borí ọkàn mi Kó òkùnkùn ayé ṣe borí ọkàn mi ọlọ́run. yẹ́yẹ́ eh, ìwọ lọ́ba tó mi. mo fi gbogbo ayé mi sílẹ̀ fún ọ o. ìran kẹdẹ kí gbọdọ̀ yàgàn bàbá má jẹ́ kí n yàgàn ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ kó bá mi ọ̀ọ́dọ́dún lọ́sọ̀ọ́ mẹ́ra pò fún ọmọ òkú. ẹ dúró wọn wọ bàtà dé wọn tún wọ bàtà jáde. kí ni wàá ń ṣẹlẹ̀ nílé yìí o. mo ti máa ń kọ́ máa ṣẹlẹ̀ ọlọ́pàá àtúnlẹ̀ yìí tó o. olùkọ́ wa olóko ọba olóko mo gbóhùn madam sin. ẹ madam sáré wọlé nísìn wọn ti tó sáré jáde padà. wọn ti jáde kẹ. o lè rí wọn torí wọlé jáde tí mo dààmú sí jáde jáde wọlé jáde ó mú fura dání ibo ní tún lè lọ báyìí. Ah, wọ́n ìmọ̀lẹ́ tèmi kọ́ ni pé bóyá kọ́ padà wá lọ́la torí pé bá ṣe jáde lọ yìí èmi ò ní sọ pé jọ́kọ̀ báyìí ni wọ́n tún padà sí ilé yìí o. ẹ wo ilé lápò tí ń jókòó dédi màdámù bá dé láago méjìlá òru lẹ́nìí wọn bá mi bí. ó lóde wọn ọ̀rọ̀ rẹ ti yé mi ó yé mi ní sùúrù ibi tó jókòó ti tẹ́lẹ̀ tó ti ń gbàtẹ́ kó èyí sì padà síbẹ̀ kọ́ lọ mi ò lọ ibi ni wọ́n á dé bá mi. ọ̀ lọ ṣèbí tó wà nù ṣèbí tó jòkó sínú. bọ̀ oh sorry Muyi má bínú pé mo fẹ́ ṣe wàhálà mo ní láti very sure pé ìwọ nìkan ló wá àwọn pictures yẹn nìyí àti memory card gbé owó yẹn sílẹ̀ gbé sílẹ̀ turn back turn back Christopher. Turn oh. One, two, three, four àti five nǹkan. Ṣé mo lè tán sìn? bẹ́ẹ̀ ni ma. Eh. ẹ jọ ṣé mo rí one thousand bẹ́ẹ̀ yẹn. Eh. ẹ ṣe mo ń bọ̀. ẹ káàsán ṣé dáadáa ni. Eh. ẹ jọ ọkọ mi ni mo béèrè ni mo bá wò lọ́fíìsì wá sọ́fíìsì lẹ́ni. ẹ wọn ò wá sọ́fíìsì lẹ́ni. bẹ́ẹ̀ ni mà. Eh. ṣé kò sí mà. Ah, rárá kò sí nǹkankan. òkè mẹ́rin ṣọ́ mà. kò sí nǹkankan kò sí nǹkankan. tí bá wá lọ́la máa fún yín ní ah, one thousand ní ṣẹ́gbọ́n máa tún bá yín dọ́ọ̀bù ẹ̀ṣẹ́ ah, ti gbọ́ máa rí yín lọ́la ṣẹ́gbọ́n. ẹ ṣẹ́gbọ́n mà. Eh, ẹ ṣé o. òkè mà. ọlọ́run ò dẹ̀ ṣàánú mi má jẹ́ kí akitiyan mi já sí asán àbí irú kí leléyìí irú èṣù wà leléyìí tó bá jẹ́ pé eré ni múre wá ń ṣe eléyìí ti wà too expensive ju, rí mi lẹ́dàá mi ò dẹ̀ ṣàánú mi ọlọ́run ṣàánú mi ṣé mi wà ní bímọ láyé ni. jọ múrewá ni mò ń wá màá. múrewá tèmi àbí múrewá tiẹ̀ àti pé jọ́wọ́ ni múrewá tiẹ̀ wá di ìkókó tó ń wá káàkiri ìjọ́wọ́ ló di dọ́là àti pánstálì tó ń wá káàkiri. bí mo ṣe délé ń sìn mi ò bá so mo wá pè lórí aago ó wá sọ fún mi wípé òun ò fẹ́ mi mọ́ lóòótọ́ ìgbà tí mo dẹ̀ máa wọnú ilé tí mo wọnú yàrá ó ti kó gbogbo ẹrù rẹ̀ kúrò nínú ilé mú mi ẹ̀jọ́ òye mi mọ́. èwo ni òye ẹ̀ ń bẹ̀ kó sọ fún mi o èèyàn kó ẹrù ẹ̀ kúrò nínú ilé ó lóun ò fẹ́ mọ́ ó tún pè òun sọ bẹ́ẹ̀ fún ẹ kí ni health kí ló wá fẹ́ kẹ́mi ṣe pẹ̀lú yẹn kò fẹ́ mọ́ nìyẹn ìwọ náà kẹ́rù ẹ̀ jáde kó lọ́wọ́ kọ́ tiẹ̀ ah, ṣé túláàsì ni. mọ́mì ah, ah. mọ́mì mọ́mì mọ́mì mọ́mì tó ń pè kí ló ń pè mọ́mì fún náà ṣé wo mọ̀ pé tálágbẹ̀dẹ bá ń lu irin lójú kan ọmọ kó fẹ́ ṣàpẹrẹ ni múrewá tèmi lu àgbẹ̀dẹ tiẹ̀ lójú kan náà kò rí nǹkan kan mú jáde wàá sọ̀rọ̀ ẹ̀dí akọ ọ̀bẹ pẹ̀kalé òye òpa òwa ló sọ pé òun fẹ́ mọ́ kò fẹ́ mọ́ ló sọ yẹn o. mọ́mì mo mọ̀ pé lóòótọ́ ni mi ò lóyún àmọ́ mo ti mọ nǹkan tó fà á tí mi ò fi lóyún látijọ́ yìí mọ́mì mo ti jáde sọ̀rọ̀ ara mi mo ti ṣáájú mo ti gbàdúrà wọ́n dẹ̀ fi ń yé mi wípé mú láti súnmọ́ ọkọ mi lálẹ́ tí bá fẹ́ dọlọ́mọ láyé. ọ̀nà tó fẹ́ gbà nìyẹn o láti fojú ọmọ mi mọ́ra àbí kò jọ lákẹ́ kódà ó tún tì lóko ṣó fẹ́ gbọ́ ọmọ tèmi kì í ṣaláṣe dànù bí ọkọ tipa ọmọ tèmi kì í ṣaládùúrù dàálẹ̀ ṣó fẹ́ gbọ́ tí mò ń sọ fún ẹ ọmọ mi ò fẹ́ ẹ mọ́ kò dẹ̀ fẹ́ ẹ mọ́ period padà yá tí n bá bá ẹ lórí ìjókòó wo máa wà ẹ wàá wọgàn bọ́ sọ́jú kan wàá dẹ̀ wá kẹ́kẹ́ sábì kejì. dúró lọ ṣé mi lọ́kọ̀ ẹ̀ ni mo ní kó jáde kúrò lébi get away kó kúrò lébi èmi lọ́kọ̀ ẹ̀ tí mo fẹ́ yìí jáde kúrò lébi akọ̀ ọ̀bẹ pẹ́. idiot. ilẹ̀ kò ní kó lọ mọ tiwa. ẹ gbà mí ẹ ti jẹ ẹ ti jẹ. àwọn tí wọ́n ń wá bí tí wọ́n padà báyìí. kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀. wọ́n níyà nílé wa. ẹ wọlé. àmì bá wọn. ọlọ́run àyà mi yé ṣu o. abẹ́rù irú kí lè lè báyìí. Ah, àǹtí kí ló ṣẹlẹ̀ gangan ṣé fẹ́ kú bá mi ni kánibẹ̀ ìjà náà mọ mọ́tò mi mo gbá yín dànù ní sí ẹ̀ mọ́ pé mi lè máa kó bá ni wọ́n máa sọ pé mo pààyàn wọn ní sọ pé bóyá yìí ni ẹ títì ẹ ilé ayé yìí ò le o it's just one life to live and ilé ayé yìí ẹ̀mí èèyàn kò ní duplicate ilé ayé tẹ̀lé ń wò yìí ogun ni ogun gidi ni ilé ayé bí ogun bá dẹ̀ ṣe ń dé báyìí wọ́n máa fi wèé pọ́ọ̀t ẹ̀ ni ìyẹn ò ní pé kẹfẹ́ ṣe ẹyin léṣe náà ah, tó tó wáyé pé mo lọ kọlù yín bẹ́ẹ̀ mọ́ pé mi lẹ fẹ́ kó bá ni. hello. Are you okay? auntie? ọ̀hẹ́ ẹ̀ wá okay. Tí can feel kí n fi yín lẹ̀ báyìí, mi, ẹlẹ́dàá yín gan á bí mi. Because eh, wa okay o. Ẹ mọ̀ nǹkan, èmi á máa gbé yín lọ sọ́dọ̀ mi náà. Bóyá tí nerves yín bá ti wà calm and relaxed, tó bá lẹ́ni tí n tẹ́ fi ìpẹ́fẹ́ bá mi sọ, you can share. ṣé ń gbọ́ mi rárá ẹ̀ ń gbọ́ràn àbí ẹ̀ ń gbọ́. ẹ pẹ̀lẹ́. You okay? àǹtí bọ̀ ṣẹ́yìn gbọ́ nǹkan tí mo sọ ẹ lè sọ̀rọ̀ ṣáà. опять. Hello dear. Yeah, bí mo yẹn ń délé nísìnyí wèrè. Mo ti sort issue yẹn. Eh. Okay, má pẹ́. Mama expect ẹ. Yeah, ma make sure pé mo ti múra sílẹ̀ kó tó dé. <laughs> yes. Mo mọ̀, I'm a celebrate big time. bye. Ah, ọkọ mi olóríire alálùbáríkà ọkọ mi ló pè mí nísìnyí èní ló ṣe mọ̀ pé mo ti lóyún so ó sọ pé a gbọ́dọ̀ celebrate a big time kò fẹ́ gbé jáde wọ́n á wò pé kẹ́yìn náà lọ pẹ̀lú wa disturb mi. disturb kẹ oh god torí pé ẹ̀mọ́ orí èèyàn tọkọ mi jẹ ni in fact ara ẹ̀ yí ọmọyàn gbogbo èèyàn tí n bá ti fẹ́ báyìí ló bá mi fẹ́ pátápátá gbogbo nǹkan tí n bá dẹ̀ fẹ́ òun ló máa bá mi fẹ́ gbogbo nǹkan tó máa múnú mi dùn ló máa ṣe anything at all tí n máa sọ fún pé nǹkan báyìí mo fẹ́ kò ní choice so tí n máa sọ fún pé mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé wa kò tí ẹ ní problem pẹ̀lú ẹ so anything tí n bá ti fẹ́ òun ló máa bá mi fẹ́ I don't think it's ideal fún yín láti dá dúró with your present state of mind 18 so you have to come with us maybe tẹ́ bá tún jáde ara yín tún máa better okay so a máa lọ sọ ìtòkùnú lé àbí <laughs> ó yá ẹ <sighs> my bowl. That's Come here. Welcome to my home. Emma Bob. Hey. Oh, ah, um, Emma Wally boy, come have your seat. So, a joke, a joke. A joke in my gets very chilled water now. I think you need that. Auntie. Yeah. That's my sweet, loving, darling husband. Ẹ dẹ̀ sọ pé Yes, now she yẹn ló for celebration tí mo sọ fún yín pé mo fẹ́ lọ múra fún pẹ́yìn náà máa tẹ̀lé wa. I'm three weeks gone already. <laughs> Àǹtí kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ṣẹ̀wọ̀ kí ló ṣẹlẹ̀? kí ló ṣẹlẹ̀ à. lọ́ọ́ máa ṣàánú mi àbí irú èèyàn wo lè mú gbé wálé. Ah! mo kàn pàdé wọn títì ni mo pàdé wọn títì mọ́tò mi fẹ́ gbá wọn wọn ò wá stabilize tó mo ṣe wá gbé wọn wá sílé mi ìbá ti sọ fún ẹ lórí fóònù bọ̀ since tó ẹ pò ń bọ̀ mo rò pé tó bá dé màá explain fún ẹ. kí ló ṣe wí question ni mo bèrè lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó dá mi lóòní o kí ni nǹkan tí ò ṣe bí gangan báwo ló ṣe débí. please come back home. Please come back home. Ṣó mọ wọn ni? Ṣé bí akọ tí mo sọ fún ẹ pé gbogbo sílé ni? Akọ tí mo sọ fún ẹ pé ó wà lẹ́ni tí mo rò pé abo ni. Tí ò bímọ fún mi láti jọ yìí. Ṣé bẹ́ẹ̀ tí mo sọ ni? Àbọ̀ abániyẹ̀bọ̀ kí ló ṣe bí ni mo sọ fún ẹ? máa gba etí ẹ̀ wọ́n bí ẹni question sí òjá mi lóhùn kí ni nǹkan tó ṣe fi what are you doing here? jáde síta jáde síta tó o bá jáde síta sí ẹkún tó o sùn wà á sún ẹkún yìí sáré o. jáde síta lọ́nà jáde síta máa tiẹ̀ lánàá jáde síta. Má jẹ́ kí n ṣe oore ṣe o. Ah! má jẹ iṣu ṣe. mo dẹ̀ ń bá sọ̀rọ̀ ń bá mi lágídí mi ò mi ò mọ pé woman tó sọ mi yẹn ni èmi kàn déédéé wò ó pé fi woman yẹn sílẹ̀ ní títí bẹ́ẹ̀ yẹn another motor lè gbà mo ṣe wò ó pé kí fi stabilize náà mo gbà mo ṣọrẹ ṣe. maybe it go make sense. Múyìn kò wá òkè náà jẹ́ ká tiẹ̀ pa tiẹ̀ pé ìyàwó mi nìyẹn ò dẹ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ káàkiri ń sìn ó kàn believe kò kàn lè dédé gbẹ́nìkan wá sílé kó ló hẹ́pẹ́ kò kò kò I don't I'm sorry, èmi ò wọ ọ̀kẹ́ tó. èmi náà ọkàn tèmi náà ò tiẹ̀ balẹ̀ dáadáa nígbà tí mo ṣe ni. o má tiẹ̀ gbé wálé gan o mọ̀ kó dangerous fún wọ gan pẹ̀lú condition to wà yìí nǹkan tó lè wà nínú ẹ̀ ó important sí mi ju anything lọ tó wà láyé yìí sìn kò kàn dédé gbé anybody sínú mọ́tò ẹ̀ sìn kí ni àmọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ kábọ̀ torí pé ó tún gbé wá sí mi. ó dẹ̀ ti mọ bí báyìí báyìí. o ní problem pẹ̀lú yẹn ilẹ̀ máa handle ẹ̀ ṣó ti yẹ ẹ̀ sìn ìwọ ló ní pé kí n kókòrò lé o ló fẹ́ kí mi àti ẹjọ́ máa gbé àti torí ẹ̀ ni mo ṣe wà ń So, no problem, pẹ̀lú ẹ máa handle yẹn. But next time, baby, ma, ma, ma, please. béèrè adúrú nǹkan tó tó báyìí fún ẹ ah, ọkùnrin ò máa lọ́rùn o ta lèèyàn fẹ́ fọkàn tọ́ gangan ná. Mọ́ráyọ̀ ah, ó ti sú mi hmm. ọkọ mi ló kọjá láì tó lóun ò ṣe mọ́ ojú dé ti ń lọ kí ni mo wá ṣe báyìí. wo mo ríire èmi máa sọ tọrọ fún ẹ ọ̀rẹ́ ni mo jẹ o sórí tí ẹrù bá kọ ilẹ̀ tó kọ òkè ibì kan náà la máa gbé sí o ohun rèé sì wọn náà gbọ́dọ̀ bá ọkùnrin lájọṣepọ̀ in the next few hours wọn ò dẹ̀ sọ pé kan dandan kó jẹ́ ọkọ ẹ o eh my advice to you ni pé bóyá ká wá ọkùnrin síta tó lè bẹ́ẹ̀ lájọṣepọ̀. Mọ́ráyọ̀. Eh? ìyẹn túmọ̀ sí wípé n máa chí tọ̀nà ọkọ mi nìyẹn o. ẹhẹ are you playing ayé ń ṣe eré náà kí ló ń sọ báyìí abẹ́ ẹ̀ máa gbọ́ lédi yìí ẹ máa bọ́ wúmà yín kẹ́ ẹ̀ ọmọ you have to do what you have to do ọkọ ẹ tó ń sọ̀rọ̀ ń pẹ́ yìí ó ti ó ti lọ fẹ́ lómi lóyún ta ó náà ò fẹ́ mọ́ ó ti bẹ̀rẹ̀ another life pẹ̀lẹ́ lómi what are you talking about wọ́n dẹ̀ sọ pé tó o bá bá ọkùnrin lájọṣepọ̀ in next few hours o ò lọ́mọ láyé ṣó o fẹ́ bímọ ni wọ́n bí ẹni náà. I've told you what to do. nǹkan tó máa ṣe nìyẹn you just have to be discreet about it èèyàn kọ́kọ́ ò ní láti mọ̀ má jẹ́ kókùnrin ba yé ẹ jẹ́ náà. ẹ eh? wo mo ríre all you have to do is to be discreet about it nobody has to know kò sí èèyàn tó gbọ́dọ̀ mọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi má ké it's okay na I told you what to do it's okay. ọ̀rẹ́ ó ti sú mi. má jẹ́ kó ṣe mú sanko tó máa ṣe fún ẹ. I know it's okay it's okay it's okay it's okay. lọ́kọ̀ bá mi ọ̀ọ́dọ́dún lọ́sọ̀ọ́ mẹ́ra pọ̀ fún ọmọ òbò ewé yìí ìgbani. Edmund.

jẹ́ o. Tan ìmọ̀lẹ̀ rẹ sínú mọ́lẹ̀ yé mi fẹ́ o. Kó tan ìmọ̀lẹ̀ rẹ kó parẹ́ o. Àǹtí, ṣé ẹ máa ń tí mo bá jókòó tì yín díẹ̀? nígbà yẹn. Ah. ẹ ṣe mo dúpẹ́ o mo appreciate. Hi. Um, orúkọ mi ni Martinson Marvelous bó ti àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní mm for short. <laughs> Amen. Confirm. Amen. Amen. Ah, eu moro ye ele, cuidado. Anyway, mid, Moriri. Uh, eh, thank you. Moriri, thank you. Uh, um, actually, ibi tí mo jókòó síbẹ̀ yẹn lẹ́ẹ̀kan ni mo ṣàìtì yín from far mo gbé ah omulu fine tó báyìí náà omulu dàbí Gabriella from London wọ́n bá tàbí angel tọ́lọ̀ ń kọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ create tó sọ pé kó wá jókòó síbí but eh, why would you sit alone eh? angel ò kí ń dájú kọ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ àǹdè angel mo sọ pé ah kí tètè wá keep company kí kó tó di pé amọ̀pọ̀ lẹ́nu ẹ̀ ti ọ̀dọ̀ ta mo ṣe wò that is let me come and keep your company that is if you don't mind <laughs> you understand. <laughs> I, I don't mind. I don't mind. Eh, it's okay. I say, can, can you order for more drinks? <laughs> That's it. Hey, eh, barman! Echo drinks, you want? More, more, more. Thank you. uh. <laughs> kò fá àwọn lélẹ̀ ó yàtọ̀ sí ó yàtọ̀ sí wọ́n níwò ó pé <laughs> ó gẹ̀t mo rí ni bó ṣe ròyìn ara ẹ̀ gàngàn ló jẹ́ direct bí ìbára láàmú lára nǹkan tó sọ fún mi látàárọ̀ ni mo bá ń bẹ̀ ah, yẹ a very strong woman ìwọ ni the strongest woman tí mo rí láyé mi ó ti gẹ̀t pẹ̀lẹ́ jẹ́ kí n náà sí ìpele yìí. Mm-hmm. Eh, eh, see, and uh, uh, I'm about to uh, leave him. Uh, can, can, I take you home? Um, your, your house or my house? See, this, this sincere. well, well, well, well, well, well. well. my home. If you don't mind. Uh, bravo. Ever. Nigga. Hey, come on. That's it. It's truth. It's truth. It's truth. Uh, I'm a nigga. It's truth. It's truth. Battery. Well, nothing really. Akọ̀mọ́mọ́ jókòó wà lè máa gist ṣó gẹ̀tẹ̀ and then. Yóò yẹ tó bẹ̀rù. Ṣé wọ́n ni ẹ? <laughs> It's truth. Ọkùnrin ni It's truth èmi ò lè kí n jọ wọn dé. it's truth it's truth. àmì adult ni wa. it's truth a ti dàgbà díẹ̀. so definitely tá a bá dé ọ̀dọ̀ àjọmọ̀ alájọṣepọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Eh, eh, eh, well well eh, ni. Yorùbá ló mọ̀ sọ pé bẹ́ẹ̀ ni sí gbogbo kan tó bá dà bẹ́ẹ̀ ni. mi <laughs> eh, ẹ̀gbẹ́. ẹ <laughs> mọ gbọ́ mo ríre mo ríre ìwọ ló sọ̀rọ̀ báyìí kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lọ́ọ́ gbà even rain bó ṣe heavy tó yẹ ilẹ̀ máa ń rẹ́ẹ̀dì fún máa dẹ̀ gbà á tó máa sọ èmi èmi confirm èmi tó yẹ pé nínú gbogbo eré ó tí ì gbọ́rọ̀ èmi o tó bá béèrè mi dáadáa lẹ́niwẹ̀ àwọn èèyàn máa sọ fún irú èèyàn tí mo jẹ́ o get ọmọ jẹ́ kó mọ̀ pé mo mo bad mo bad ẹ̀mí mi gbé orí mi gbé apá mi gbé gbogbo kò tó wà lára mi gọ̀gọ̀ ló gbé o get it's truth. jẹ́mi ọba ti gbé let's go. ká mú lọ sọ́dọ̀ mi. ṣé àwọn ètò okòó ọmọ mẹ́rin náà. Hi. Oh, oh, what going? Ayé ló gbọ́ pa ẹ́. Ìrọ̀ ẹ̀yìn wọ́n sùn gbé mọ́ jó torí ọlọ yìí sísì táwa ẹ̀rọ yóò lè parẹ́ láéláé <laughs> because mi àti máa enjoy ara wa káyé tó máa rò pé òun tiẹ̀ fẹ́ parẹ́ kó tiẹ̀ lè parẹ́ rá kò lè parẹ́ wọ́n dìde dìde jí ká jí ká tètè máa gently gently gently gently gently yẹ strong woman ó lè dìde fúnra ẹ̀ trust mo eh. Hey. ẹ. Olere. Yes, darling. How much do you love me? <sighs> I love you more than anything in this world. Really? Yes. Are you sure? Very sure. You mean you can't shit on me? <laughs> Ọlọ́run ò ní jẹ́ kan tí ọkùnrin mi máa fi ṣí mi ní aṣọ wò kọ́lọ́run gba ẹ̀mí mi. No no no no no. Ah, ah. Mo rí rẹ kí ló ṣẹlẹ̀ yìí kò tí ì tó yẹn náà it's not up to that. it's up to that kọ́lọ̀ ń gba ẹ̀mí mi. náà mà ṣe <laughs> <laughs> mi ni kò ṣépè fúnra ẹ̀ náà eh, kí ni tùmọ̀ ẹ lẹ́yìn mm-hmm. i love you so much. i love you too. Mm. Mm. I should pray for him, okay. Oh, really? That is, uh, I think they be Ah, as agreed na Ọ̀túnmílà yóò sọ pé kí n máa gbé ẹ bọ̀ mo my my place is very close kábọ̀lẹ̀. never never please go go and drop me in my house right now. Eh, but eh, mo rí i ní sùúrù náà ṣebí mi àti ẹjọ́ agreed níbẹ̀ yẹn pé má má gbé ẹ bọ̀ dọ̀dọ̀ mi á lè ti I don't care about what we agree on just Take me home. Take me to my house. My house. I'll scream. Hey, but uh, mo ní má scream náà. Estate níbí. Tó bá scream, mo máa ń pè èrò lé mi lórí. Àwọn yóò bẹ̀rẹ̀ wọ́n máa dẹ̀ bẹ̀rẹ̀ sí máa embarrass I said take me to my house. Ibi ti báyìí ni ó ti dá. Ó ti dá máa. I'll scream now. Mama, má scream. Estate níbí. Must scream. Because a lot more ra mọ́tò yìí tó máa bẹ̀rẹ̀ sí ní scream. Má gbé Ah. What's up? wọ́n ṣe pé torí pé wọn kò lóye o àwọn ènìyàn mi sọnù o torí pé wọn kò ní o. nonsense nonsense ọmọ yẹn kí kí kí kí wọ́n ṣọjà. olóko ọba olóko ọba. wà mí o kúrò ẹ kúrò lójú ọ̀nà fún mi. ẹ bèrè ojú ọ̀nà ìbánu èmi ó ti lọ lọ́nà ohun tó tó nǹkan lẹ́mí pọ́n kiri àwọn ènìyàn mi ṣègbè torí wípé wọn kò ní mọ̀ o àwọn ènìyàn mi sọnù torí wípé wọn kò lóye. ẹ wá ṣẹlẹ̀ olóko ọba olóko ọba olóko ọba ṣé màdà ti dé. ẹ wọ́n ti dé. ah ọlọ́run ṣeun. ee gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ gàdí láago mélòó sórí pínlẹ̀ ti sun ni òsì jọ́dọ̀ la. ọlákẹ ọlá lè pẹ́ jù mi lè eh. jẹ́ kó dọ̀la rárá ẹ jẹ́ eh. kó yọjú sí wọn. jìbì mọ́ o. Ha ha ha ha. Mẹ́wàá. Kalẹ̀. Àǹtí, kí ló dé tẹ́ j o k ò ó sílẹ̀ n á kí ló ń ṣe yín. Máyọ̀ mẹ́wàá ń ṣe mi ọ̀rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí kò pa kí láǹfààní ẹni tó wà láyé tí kò bímọ láàyè. ẹ tiẹ̀ jókòó sórí chair àǹtí. àǹtí ẹ má ronú mọ́. ọlọ́run ló ń ṣe ọmọ mo nígbàgbọ́ wípé tí àsìkò wá tó ọlọ́run àṣetì yín fún yín. Hehehe <laughs> ojú lásán mo dẹ̀ ti jáde sọ̀rọ̀ ara mi mo ti ṣàdúrà mo ti ṣe àjò mo dẹ̀ fi yé mi wípé mo bá má dọ̀lọ́gbọ́n láyé mo gbọ́dọ̀ lájọṣepọ̀ pẹ̀lú ọkọ mi kájọ aago méjìlá òru èní tó tí mo délé ìbọ́kọ mi lé mo wà pẹ̀lú yàgò ó mi sọ kò sí mọ́. mo túná sílé mọ́mí ẹ̀ wọ́n lé mi bí ajá. àǹtí ẹ má sunkún mọ́ kí wàá lè máa ṣe báyìí. tí mo ní kí n wá rí yín fún tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tí ẹ sọ sílẹ̀, ó dà pé mi ò ní lè sọ mọ́. Aunty, ẹ jẹ́ kí n wá máa lọ. Ó dàbọ̀. Máyọ̀wá. Ẹ dúró ná. Ṣé nǹkan tí mo ṣe ìṣó right ṣá? ìgbà tí mo rí fish tó fúnra ẹ̀ fún mi ní pass tí mo wá tí mo wá decide láti wùwà bí ẹni tó rí pé ẹ sórí mi pé báyìí ṣá no no no wait wait wait wait ṣé ṣé wọ́n ní làákàyè báyìí mo ò ní brain rárá mo ò ní brain at all abiru kí ni gbogbo nonsense yìí ná. mo mọ nǹkan tó wá rí mi fún ṣebí ọ̀rọ̀ boys contest tó bá mi sọ tí mo ní máa bá ọkọ mi sọ̀rọ̀ lé lórí ṣebí nǹkan tó wá rí mi fún nìyẹn ọkọ mi náà ló lóun ò ṣe mọ́ ẹ and I think I can take the decision on my own. tó bá ti di ní ọ̀la. àti àbúrò ẹ̀ ẹ máa kó bọ̀ bíbá. àǹtí ah, ẹ ṣègùn i'm so grateful ma mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate ẹ ṣé. Okay kò sí nǹkan tí mo fẹ́ ṣe jù pé kí n pàtàkì lọ sọ́dọ̀ ọmọ ẹ because mo gbọ́dọ̀ jẹ̀ṣẹ́ ọmọ ẹ lálẹ́ n má pàtàkì lọ sọ́dọ̀ ẹ o after all kúkú ti sọ fún mi pọ́kọ òun ò sí nílé pé nìkan ló wà nílé so má lọ straight direct to her place àti má drag tó bá sọ pé òun ò ní ìgbà ní soft hand má lo hard hand fún no that is the last decision ma ma in fact this matter we have to finish it irú rubbish wo nìyẹn náà. 没事，没事。 ṣe borí ọkàn mi kò kùnkùn ayé má ṣe borí ọkàn mi o àdánwò tí ó borí ẹ̀mí mi má jẹ́ kó yálé mi. Ooh, yeah. mm. Tan ìmọ̀lẹ̀ rẹ̀ sínú ayé mi o. Tan ìmọ̀lẹ̀ sínú ayé mi o kó òkùnkùn ayé má ṣe borí ọkàn mi kó òkùnkùn ayé má ṣe borí ọkàn mi ọlọ́run yẹ́yẹ́ ìwọ mọ ìbẹ̀rẹ̀ àtòpin mi mo fi gbogbo ayé mi sílẹ̀ fún ọ o ìran gàdá kí gbọ́dọ̀ yàgàn bàbá má jẹ́ kí n yàgàn o ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló kó bá mi ọ̀ọ́dọ́dún ló sọ mẹ́ra pọ̀ fún ọmọ o. wọ́n ní ikú yá ju ìsìn lọ torí ó bẹ́tà kí n jáde láyé ju kí n máa fojoojúmọ́ ayé mi rántí wípé mi ò lè lọ́mọ láyé ṣùgbọ́n kó má bàa dàbí ẹni wípé mo kánjú ju àsìkò màá dúró kágo méjìlá lù gẹ́rẹ́gẹ́ kí n ṣètò wá ṣe ìdájọ́ ọwọ́ fúnra mi. tan ìmọ̀lẹ̀ rẹ sínú ayé mi o tán ìmọ̀lẹ̀ rẹ sínú ayé mi o kó òkùnkùn ayé má ṣe borí ọkàn mi kó òkùnkùn ayé má ṣe borí ọkàn mi ọlọ́run àmọ̀tẹ́kùn ìwọ̀n rìn kiri wọ́n ń wá tí wọ́n pàjẹ́ o. tan ìmọ̀lẹ̀ rẹ sínú ayé mi o kó kan ìmọ́lẹ̀ rẹ̀ kó parẹ́ o ayé mi o kó kùnkùn ayé má ṣe borí ọkàn mi kó kùnkùn ayé má ṣe borí ọkàn mi ọlọ́run. wọ́n ní kàkà kan ọmọ olóore jí sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ mọ́lẹ̀ fún olóore mi làǹtí mo ríre o wọ́n dẹ̀ náà bọ́dọ̀ bọ́kùnrin náà jọṣepọ̀ kágo méjìlá tó lù ọkọ wọn ni òde sí àràǹdì báyìí ṣèmi ní lọ́rọ́ pọ̀ kọ́ wọn báyìí kémi náà tiẹ̀ fi ṣẹ̀sùn orí jẹ́ ń tètè lọ. tán bá wá gbà nǹkan ṣé mi ní jẹ̀bi báyìí ṣé mi tún ní fọwọ́ ara mi ba nǹkan tó ti ń dùn jẹ báyìí. kí wàá ní kí n ṣe báyìí. wọ́n wù ọ́ kó o ṣe wọ́n ṣe kó o ṣe ni o. hello ọ̀rẹ́ mi eh, ṣó mọ̀ pé mórè wá ti kọ ìyàwó ilé ẹ̀ sílẹ̀ torí pé ó fi pé mo ti lóyún ẹ̀yìn eh, ṣèbí wọ̀ mọ́ bó ṣe ń lọ èmi kò parọ́ fún ni nàún kí n lè rówó tó promise mi gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ eh, dókítà ti fún mi ní fake pregnancy result yẹn ó ní mo fún ó dẹ̀ ti jẹ́ gan ó ti wọlé ó ti kíyìn ah at my beck and call ló wà báyìí ṣùgbọ́n ọmọ ló jẹ́ lógún my only fear nísìnyí ni pé tó bá ti tó time tó yẹ kíkùnrin máa yọ tí kò bá yọ ṣé wàhálà ò ní ṣẹlẹ̀ báyìí. ẹ́ kóòdì ó ṣí ọ̀rẹ́ mi kóòdì gógó nìyẹn yes èmi á kàn parọ́ fún pé mo ti ní miscarriage ni màá sunkún gan mo máa dùn mí gan òun gan ló ti máa bẹ mi pé má wọrí a máa ṣe mí bẹ́ẹ̀ bí ìbejì láyé next one máa jẹ́ nísìnyí o ṣe o ṣe ọkùnrin tètè balẹ̀ nísìnyí I know I can always count on you kò mọ̀ kan màá kọ̀ lẹ́ lẹ́ta yeah alright then ah ọkàn mi balẹ̀ ẹ̀ ó dà kéèyàn máa lọ́rùn ètò yẹ pé lẹ́ta ó ṣe dẹ́ ṣẹlẹ̀ ṣe fẹ́ ṣe ra yín léṣe ni. please i need um, i need money. ah Morris báwo ẹ ti kọ́kọ́ order fáwọn kan tẹ́ ti mú tọ́tọ́ ti kógò lọ another one tún nílé yín sì tẹ́ tún ti mú tán yìí ẹ tún sọ pé ẹ tún need another kìíní kí ló ṣẹlẹ̀ gangan náà ṣe fẹ́ ṣe ra yín léṣe ni kí lẹ́ ń rò. i need money. ẹ má wọrí ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi ilẹ̀ ti ṣúná rẹ̀ di ṣẹ̀túgbẹ́ ẹ máa lọ ilé ṣẹ̀gbọ́n ẹ máa lọ. Oh, oh, oh, ah, ẹ̀gbọ́n kí ni gbogbo ilé tẹ́ ń ṣe báyìí sí. my drink don win o. Ah, ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi ilẹ̀ ti ṣú ọ̀rẹ́ di ṣe ti gbọ́ ẹ máa lọ lé in fact ẹ ti ẹ̀ lè da drive gan ẹ máa gbé yín délé ṣe gbọ́ ẹ já lọ ẹ já lọ ẹ já lọ. ẹ jẹ́ ká máa lọ náà. stop. Ah, ẹ má họrí tẹ bá délé ah, ẹ má mọ̀rẹ́ èèyàn tí mo ẹ má mọ tí mo jẹ́ tá bá délé sà ṣe gbọ́. I need bàbà I need mud. mud drink tiwọ ẹ má wọrí ti ẹ má mú kankan. Eh. ẹ jalè jalè jalè ẹ jalè jalè. Eh. mẹ́gbẹ́ mẹ́gbẹ́. mi ì lè dá yín gbé náà ẹ ń lọ eh, ẹ ń jalè. ẹ di di dẹ. sọ ìmọ̀lẹ̀ ṣe borí orí òkùnkùn ayé má ṣe ọkàn mi ọlọ́run. Ọlọ́ba tó mọ ìbẹ̀rẹ̀ àtòkùn mi. Mo fi gbogbo ayé mi sílẹ̀ fún ọ o. Ìran kẹ̀dá kí gbọ́dọ̀ yàgàn bàbá má jẹ́ kí n yàgàn o ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ ló kó bá mi ọ̀ọ́dọ́dún ló sọ mẹ́ra pò fún ọmọ ògbó ewé yeye ìgbà ni Èdùmàrè yẹn jọ̀wọ́ mo mi ojú rẹ bọ́ mi o bíbí làbí mi jẹ́ kémi náà bí tèmi bíbí làbí mi jẹ́ kémi náà bí tèmi ọlọ́run. Tan ìmọ́lẹ̀ rẹ sínú ayé mi o, tan ìmọ́lẹ̀ rẹ. ṣe borí ọkàn mi tó lọ àmọ̀tẹ́kùn mi ń rìn kiri wọ́n ń wá ní tí wọ́n pàjẹ́ o. sàn ìmọ̀lẹ̀ rẹ sínú ọ̀lẹ́ iye mi o kó tàn ìmọ̀lẹ̀ rẹ kó parẹ́ o ayé mi o kó kún ayé má ṣe borí ọkàn.